رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وآله وسلم الجنة أقرب إلى أحدكم من شراك نعله والنار مثل ذلك رواه البخاري عن أبي فراس ربيعة بن كعب الأسلمي خادم رسول الله صلى الله عليه وآله وسلم ومن أهل الصفة رضي الله عنه قال كنت أبيت مع رسول الله صلى الله عليه وآله وسلم فآتيه بوضوئه وحاجته وقال سلني فقلت أسألك مرافقتك في الجنة فقال أو غير ذلك قلت هو ذاك قال فأعني على نفسك بكثرة السجود رواه مسلم عن ابي عبد الله ويقال ابو عبد الرحمن ثوبان مولى رسول الله صلى الله عليه واله وسلم قال سمعت رسول الله صلى الله عليه واله وسلم يقول عليك بكثره السجود فانك لن تسجد لله سجده الا رفعك الله بها درجه وحط عنك بها خطيئة رواه مسلم عن ابي صفوان عبد الله بن بشر الاسلمي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه واله وسلم خير الناس من طال عمره وحسن عمله وعن انس رضي الله عنه قال غاب عني انس بن نضر رضي الله عنه عن قتال بدر فقال يا رسول الله غبت عن اول قتال قاتلت المشركين لئن الله أشهدني قتال المشركين لا لا يرينا الله ما أصنع فلما كان يوم أحد انكشف المسلمون وقال اللهم أعتذر إليك مما صنع هؤلاء يعني أصحابه وأبرأ إليك مما صنع هؤلاء يعني المشركين ثم تقدم فاستقبله سعد بن معاذ وقال يا سعد بن معاذ الجنة ورب النظر إني أجد ريحها من دون أحد قال سعد ما استطعت قال سعد فما استطعت يا رسول الله ما صنع قال أنس فوجدنا به بضعا وثمانين ضربة بالصيف أو طعنة برمح أو رمية بسهم ووجدناه قد قتل ومثل به المشركون فما عرفه أحد إلا اخته ببنانه قال أنس كنا نرى أو نظن أن هذه الآية نزلت فيه وفي أشباهه من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه الأحزاب إلى آخرها متفق عليه الحمد لله وعديتي وعلى ذي أقولي كي يبني أجو نوري أراري لا تسنجي جورونا له تبعد لولا القيامة حديث على فقه وعلى عبد الله بن مسعود رضي الله عنه قال قال النبي صلى الله عليه وآله وسلم الجنة أقرب إلى أحدكم من شراك نعله والنار مثل ذلك حديث على قصة أنسى فوا نقوى الجنة جنة báwo ni méjèèjì ti ṣe súnmọ́ wa tó nítorí kí ọmọ èèyàn nínú èrò rẹ̀ ó lè máa rò pé tó jìnnà ní méjèèjì ọmọ èèyàn nínú èrò rẹ̀ tàbí náà mélòó láàrin ọmọ àlìjẹ́nà tó dá àlìjẹ́nà kọmọ ọ̀nà tó dénà ṣùgbọ́n òfin ṣẹ̀rí àfihàn yìí pé méjèèjì súnmọ́ àdúgbò àti oní aljannatu aqrabu ila ahadikum min shiraki na'li aljanna tẹ̀lé yẹn ó súnmọ́ ẹnìkan yín ju bí okùn ẹsẹ̀ bàtà rẹ̀ okùn bàtà ẹsẹ̀ rẹ̀ ti ṣe súnmọ́ lọ aljanna súnmọ́ ju bókùn bàtà ẹsẹ̀ rẹ̀ ti ṣe súnmọ́ lọ wan naru kadhalik bẹ́ẹ̀ náà ní ná súnmọ́ ju bí okùn bàtà ẹsẹ̀ rẹ ti ṣe súnmọ́ lọ. eléyìí tó túmọ̀ sí pé àti wọn náà ti wà lẹ́jẹ̀nà oníkálukú ikú lásán náà ní gàgá láàrin wọn. tí ẹni tó kú bá ti kú yóò dààmú bá àlìjáná ló ń lọ ní àbínà. sọ àlìjáná ó jìnnà ikú náà ní òjò ọ̀dàmù. inú jìnnà ikú ni ò jẹ́ òfura torí ẹ̀ àlùjànnà ìsèǹtọ́ mọ wákàtí iná ìsèǹtọ́ mọ wákàtí ó púpọ̀ àdìsí ń tọ́ka sí pé ká sọ́ra ká kíyè sára oníkálukú ṣe ń tí ó wúlò fún kéèyàn má ṣe ara rẹ̀ jẹ nítorí pé tí o bá gbọ́ tó o sórí rẹ wọ́n lọ́ wà lìjánà tó bá sì kọ̀ tọ̀ tàkùntọ̀ ń gbọ́ wọn náà lọ padà wọn náà àti wọn náà kò ṣòro rárá rárá rárá gẹ́gẹ́ bó ti jẹ́ àti ìwà àlìjánà náà kò jìnnà rárá rárá àti àlìjánà àti náà ó súnmọ́ ní kálukú wa tayọ bókun bàjẹ́ ẹsẹ̀ rẹ ti ṣe súnmọ́ lọ ọjọ́ ike ìbẹ̀rù ọlọ́run dọ́wọ́ wa ìpáyà rẹ̀ sì dọ́wọ́ wa àwọn asẹ́tàn ṣe téèyàn fi rà lùdánù ó yí kálukú wa èwo ni wọ́n á ṣe tí wọ́n fi wọná ọ̀pá mọ́sẹ́nì kọ̀ọ̀kan wa oníkálukú wa làyè ń bẹ fún ní bíbà yìí láti ṣẹ̀ṣẹ̀ tó bá fẹ́ wọn kì í mú yàn tipátipá ìwọ ló ṣẹ̀ṣẹ̀ tó bá fẹ́ tó bá ti pálí jọ́nà ló bá wù ẹ́ àti ṣiṣẹ́ àti ìwọ kò ṣòro tí báyìí sí pé iná náà lọ bá yàn láàyò àti ṣiṣẹ́ àti ìwọ kò dínà àlìjáná súnmọ́ wa pẹ́kípẹ́kí bẹ́ẹ̀ náà níná súnmọ́ wa pẹ́kípẹ́kí ẹ̀kọ́ tá a rí mú bẹ́ẹ̀ òun náà ni pé ẹni tó ń fẹ́ dáadáa fúnra rẹ̀ ó múra kò sì sí nǹkan kan tó fi lè múra ju sí lọ́nà òfin lọ ní ìbámu pẹ̀lú ìlànà nàbì Muhammad sallallahu alayhi wa sallam nítorí pé ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ ló mọ̀ dájú pé àlùjáná súnmọ́ iná sì súnmọ́ ṣùgbọ́n ẹni tó gbọ́ tó ń fetí pàlàbà ti ń gbọ́ ti ń bá wọn adáṣà kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ kò sí tàbí ṣùgbọ́n pé mẹ́wọ́ ṣẹlẹ̀ sí ẹgbẹ̀rún kan ṣẹlẹ̀ sí torí pé ọlọ́run ọ̀sàdédé dáná ọ̀sàdédé dá àlùjáná àfi nítorí pé àwọn kan ní kó sínú wọn ẹni tí o bá sì ṣe òní ó ṣàpèjúwe ibi tọ́lọ̀ wọn fi ọ sí. wọ́n máa rọ́bù kẹbẹ́ balẹ̀mí lẹ́làbí olúwa ẹlẹ́dàá rẹ̀ kì í ṣe alábòsí sáwọn ẹrù rẹ̀ tó dá o. olúwa ẹlẹ́dàá rẹ̀ kì í ṣe alábòsí sáwọn ẹ̀dá rẹ̀ tó dá. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وسيت أسنين ومجيج بعد òsì bó ṣe lè kéré tó lè wẹ́ tó àyàfi kọjá pé ẹ̀rí ẹ̀sán rẹ̀ tó bá di lọ́la gbẹ̀ndà kéèyàn. adéṣe mi tó tẹ̀lé lẹ́yìn wọn náà láti ti fowó alátọ̀dọ̀ abu firat ربيعة ابن كعب الأسلمي رضي الله عنه خادم رسول الله صلى الله عليه وسلم تجمع ننسى محمد صلى الله عليه وسلم àgbéga ńlá ni kéèyàn jẹ́ ìránṣẹ́ kánàbí sallallahu alaihi wasallam kò sábùkù kan bẹ̀ rárá nítorí pé ẹni tó bá jẹ́ ìránṣẹ́ kánàbí sallallahu alaihi wasallam tó sì ń sin lọ́n bọ́lọ̀ ti ṣe fẹ́ tí ń jìnà sí tọ́lọ̀ ọbọ̀ ọ̀fẹ́ pẹ̀lú òkú ọlọ́ ó súnmọ́ kọ́ra àlùjáná wọ̀ nírọ̀ láti ti mọ̀ pé àwa nílé ayé táwa wáyé àwọn ọmọ gbogbo nǹkan ṣe pátá à ń ṣe nítorí àlùkìyàmọ̀ à ń ṣe nítorí àlùkìyàmọ̀ à ń tí ò bá yí ọ kojú yí ọ lónìí tó bá ń ṣe nǹkan torí ilé ayé ó ṣàṣe dànù òkú òfò ṣe torí àlùkìyàmọ̀ wà láti ṣe gbogbo nǹkan ṣe tí wọn bá wà lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó ọjọ́ mọ àránṣẹ́ rẹ̀ ha òkú oríire ni wọn máa kí ọ òkú oríire ni wọn máa kí ọ torí ta ló ń ṣèrànṣẹ́ aṣíwájú wa anabi muhammed sallallahu alayhi wa sallam báàlì tí ọwọ́ ẹni tí ń sìn ránṣẹ́ sẹ́lómi tí ó tó nǹkankan lẹ́gbẹ̀ẹ́ okùn bàtà ẹsẹ̀ anabi sallallahu alayhi wa sallam yàtẹ̀lẹ̀ bá yé wa sọ́mà pé nìkan nínú àwọn sọ̀hábà ní khadimu rasulillahi sallallahu alayhi wa sallam kọ́mọ pé ipò tó ga gidi ni ipò tó ga gidi ni. àwọn òṣìṣẹ́ nínú ẹni tí wọ́n máa fún yàn lóyè láì ṣiṣẹ́ rẹ̀ wọ́n pè ní ìránṣẹ́ sọ́nà ìṣòro wà sọ́nà torí pé ìránṣẹ́ rẹ̀ náà torí pé ìránṣẹ́ rẹ̀ náà ìwà ni sáàhìbì rọ̀sọ́lì láì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ sàábà nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ wọ́n pè bẹ́ẹ̀ torí pé sàábì rẹ̀ ni bẹ́ẹ̀ ni sọ́nà ìṣòro rọ̀sọ́lì láì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ ìyàwó ànàbì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ nítorí pé ìyàwó rẹ̀ tòmánì síbùtù Rasulillahi sallallahu alaihi wasallam ọmọ ọmọ ànábì sallallahu alaihi wasallam wọn ò bẹ́ẹ̀ lásán àti torúkọ jọ ọmọ ọmọ rẹ̀ àtọ̀sígbà táyédáyé rọ́ táyédáyé ẹ̀sán jẹ́ táwọn èèyàn máa pera wọn ní tí wọ́n jẹ́ wọ́n máa fi sọ́dọ̀ ara wọn ní tí wọ́n ò wọ́n lè pè kan ní balógun àdínì wọ́n lè pè ní àdínì nígbà tó ṣe pé nǹkan lọ́tà àdínní àkọ́kọ́ ẹni tó yẹ pé nǹkan ẹni mú islam lọ́tà jù kí fẹ́ gbọ́ islam láàyè rẹ̀ wọ́n wá ń pè ní gíwá àdínní wọ́n ń pè ní bàbá àdínní ọ̀tá àdínní olùwádìíní tún ti rí a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi minal kadhib asáàdì ọlọ́run ọba níbi irọ́ láyé wa táwa ní ìsìn ẹ̀tẹ́jẹ́ burúkú pọ̀ ń bẹ

gbogbo tó bá tẹ sànà bisọ lọlọ àdìsọlọ wọn máa ṣe tìdùnnú ni nítorí pé ọfẹ wà lìjẹnà nítorí pé ọfẹ sórí rẹ àwa síra wa ma máa ṣiṣẹ́ fẹ nìkan gbàtọ yẹ pé àwa ìmánì ò sí lọ títí ilé ayé ni wọ́n wá wọn ò wá lùkìyàmù ẹnìkan ò sí n'isi. ṣiṣẹ́ sí na torí gbogbo ibi tí gbogbo ilé ayé wọn àwọn ẹrẹ ẹnìkan ní ìsìn tó bá lọ wà lọ́dọ̀ ẹnìkan tó bá ń ṣiṣẹ́ tìkanra tìkanra ni tìkanra tìkanra ni so bọ́ọ̀bù àti ẹ̀mí ládàá gan ti da gbogbo ládàá náà torí pé ẹni tí ń kanra ó súnmọ́ kẹ́nu rẹ̀ ọmọ dùn gbogbo ẹni tí wọ́n ń kanra ẹnu rẹ̀ òní ẹnu ọba wà gan bó ti dànù so àwọn sọ̀hábò rí bẹ́ẹ̀ àárí kárí wá jẹ́ ọmọ ìránṣẹ́ fanabi sallallahu alaihi wa ọ ọwọ́ àtẹ̀yìn anabi sallallahu alaihi wa wọn lọ pariwo ẹ máa wo nǹkan bẹ́ẹ̀ o mo ti bìkan tó rán mi dé ó tún ti rán mi bò mí náà ló tún ní ọlọ́mọdé ìyàwó kò sì sí ìyàwó fanabi tí wọ́n máa ṣiṣẹ́ ayé wò rí bẹ́ẹ̀ ayé la wa ayé tí o sí kásẹ̀rẹ̀ ní dénú la wà ayé tó yẹ pé ntọ́ wà lọ́wọ́ kálukú ni kálukú fẹ́ gbà kò sí mánì kankan lọ títí. ìrẹsì náà pẹ́ nìkan ní ìránṣẹ́ nìkan lónìí ọwọ́ mínìlẹ̀ kò ní ìtumọ̀ nítorí pé nsọ ọmọ ọ̀dọ́rọ̀ gbowó ni nsọ ọmọ ọ̀dọ́rọ̀ gbowó ni. kódà tó ń bá fẹ́ tóbi àwọn èèyàn máa kọ pé ah, yẹn kí fi sabilil mal gbogbo nǹkan fi sabilil mal kò fẹ́ẹ̀ sí fi sabilillahi mọ́ torí àwọn sọ̀hábà rí bẹ́ẹ̀ ìdí nu tó jẹ́ kókó síbò tó lè mẹ́rin sátó tó lè sọ̀hábà kan bá kò tó bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ wọ́n ga kò síbò tó lè wọ́n bàtà gíga tó tó ga tó ìdífẹ̀ wọn wọ̀ wò. gbẹgbẹ rọmù náfìkì náà ló kọ́ ayé nìsí rọ́lá ìmánì ẹni tí ò dọ́kà wọ́n ga kọjá gbogbo bẹ́ẹ̀ ṣe lérò so wọ́n sì sin lọ tọkàntọkàn wọ́n jẹ́ múnáfíkì tí ọmọ tanra rẹ̀ jẹ wọ́n rí pé ń sin lọ lára lásán ọkàn síbẹ̀ wọ́n rí pé ń sin lọ bí ń wúrò ni so gbogbo mùsíbà yẹn Ọlọ́run bò fi dá wọn o nsọ́ọ́bì ó sì jọ́kọ̀ nínú ahlùsọ́fà ahlùsọ́fà wọn náà làwọn aláìní nínú àwọn sọ̀hábà àwọn ẹjọ́ yìí pé mọ́sálásí wọn fi ṣe bùgbé wọn lágbára wọn fi lè lọ gbalé wọn lágbára wọn fi lè dálé tara wọn ní. Ànábì sallallahu alaihi wasallam ń yọ̀ǹda fún ọkọ ọmọ sunu mọ́sálásí àwọn náà ń pè ní ahlu suffa tó nínú wọn ni bàbá yìí nínú wọn náà l'Abu Hurairah radiyallahu anhu àtàwọn míì nínú àwọn sàhábà. sọ arákùnrin yìí báyìí sọ̀rọ̀ pé lásán ni wọ́n wá sí Madina òkè lásán ni wọ́n ń sátẹ̀ lánàá bí sọ̀rọ̀ lọ́wọ́ àṣọlá lẹ́yìn ẹ̀mọ̀kẹ́ni tó wálé ayé nu wàhálà lọ́wọ́ àyè sẹ́yìn ọ̀mọ̀kẹ́ni tó wálé ayé gbọ́dọ̀ gbìyànjú kó wọ́n sí ní sórí ibú ni tọ́ ọlọ́run ti wá sínà tí wọ́n fi sórí rẹ̀ tẹ́ bá tẹ̀ lánàá bí yìí báyìí tẹ́ bá tẹ̀lé wọ́n yẹn tó pé ọ̀hún tẹ̀sẹ̀dù tẹ́ bá tẹ̀lé ẹ̀ mọ̀nà oníkàlùkù fẹ́ sórí rẹ̀ ìdí nu fi gbá tẹ̀ lánàá bí sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́lọ̀

kó kún etí ànábì sallallahu alaihi wasallam ẹ ẹ fẹ́ kí yàmùyàmù kó kún etí rẹ̀ lórí iṣẹ́ kí àìdá kan ṣe wọ́n máa ń sùn tí ànábì sallallahu alaihi wasallam bá a ti hebi wọ́n bó e wọ́n wá dìde màá lọ bá gbé ní tí ó fi sàlọ̀ àláwá abọ́ àlọ́ àlá abọ́ omi màá lọ bá gbé wá wàhálà jẹ́tẹ̀ gbogbo tí wọ́n fẹ́ máa lọ bá gbé wa gbogbo ní tí máa ń fẹ́ máa lọ bá gbé wa bóyá aṣọ tí ó wọ̀ bóyá bàtà tí ó wọ̀ sẹ́sẹ̀ bóyá pákó tó fẹ́ rùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láì jẹ́ pàánà bí sọ fún mi pé lọ mú nǹkan báyìí wá torí pé àwọn ga nípò ẹ̀rọ pé gbogbo nǹkan ṣe wọ́n ṣe torí àlùkìyàmù nǹkan bá ń rò pàánà bí lè bùkátà ó ti lọ mú wa lórí kọ̀tọ́ ikú tó bá sọ fún mi kékin lọ mú wa torí kí tí mo bá sọ fún ọ pé kò sí nǹkan tó o bá ṣe ìwà ẹni tó lẹ́kọ̀ọ́ ni àmọ́ tó o bá ṣe kí n tó sọ fún ọ ẹ̀kọ́ tó tó kò sí tó o bá fi lè ṣe ń tọ́ yẹ ṣáájú fún tó sọ pé kò sí ẹ̀kọ́ tó tó kò sí irú àdúrà tó ń gbà lẹ́nu ẹni tó ń ṣe bẹ́ẹ̀ fún ò lè gbà á tó bá ti pín ṣe ló sí lẹ́yìn ìgbà tó sọ fún ọ pé sí ẹ gbọ́dọ̀ ṣàkíyèsí nǹkan méjèèjì torí ẹ̀ ni ló ti dá fún Abdullahi bin Abbas títí dọjọ́ alẹ́ rẹ̀ yóò ti tún dá fún lọ́la kìíyàmù nítorí kó ṣe fáànàbì sallallahu alaihi wasallam ohun tó fura mọ̀ fáànàbì ń fẹ́ láì jẹ́ fáànàbì tọrọ fáànàbì wá ṣàdúrà fún àdúrà yẹn sì má lórí rẹ wọn náà máa kíyè sára gbọ́ nípa ẹni tó ṣoríire kí ló ṣe tó fi ṣoríire wọn náà gbìyànjú láti ṣerú ẹ̀ mẹsẹ máa tanra rẹ jẹ mẹsẹ máa tanra rẹ dànù sàhábẹ yìí onímọ̀ ọmọ lọ gbé igbá àlùwàláwa mo sì máa bá anabi sọ̀rọ̀ lọ́wọ́ àṣìlá mọ́ àwọn nǹkan tó bá bùkátà sí wa láì jẹ́ pé anabi sọ pé ti bẹ́ẹ̀ ẹ̀kọ́ ńlá lélẹ́yìí síbẹ̀ làwọn wà lónìí tó bá jọ máa kí ó lọ́dọ̀ olùkọ́ rẹ̀ ìbọ̀pọ̀lọpọ̀ aláìlẹ́kọ̀ọ́ náà ni wọ́n ìbá àwọn ọmọ tí ọ̀lẹ́kọ̀ọ́ burúkú náà máa ń kó wa lè kíó ẹnìkan sọ fún òfin mọ́mọ́ wa lè kíó àmọ́ ọmọ yẹn gbọ́rọ̀ mo ní kí ni túmọ̀ kì í gbọ́rọ̀ torí pé lédè lárúbáwá tó bá pẹ́ ìbá gbédè lárúbáwá mo fẹ́ mú ọmọ kan wa lè kíó àmọ́ kì í gbọ́rọ̀ fífà nìyẹn fífà nìyẹn ọmọ tá a fẹ́ mú wá o ọmọ kọ́ máa nì kí ló dé tó fi ránṣẹ́ pọ́ ọmọ tí ì gbọ́rọ̀ lẹ́fẹ́ mú wá ẹgbọ́rọ̀ rẹ̀ ó ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní jalè kódà gan ó ti ń jalè ládùúgbò mọ́lẹ̀ a'udhu billahi minash shaitonir rajim. ẹ àwọn àmọ̀ kó tó bá bóyá tó bá wá bẹ̀ yẹn wọn lọ́lọ́ má jẹ kò sáyé bẹ̀ yẹn. àwọn ọmọ abú lọ́pọ̀lọpọ̀ tó máa mú wá lè kéwù nínú gbogbo ọmọ mẹ́wàá ọmọ kan lè jọ máa rí àwọn mẹ́sàn yòókù àwọn burúkú tó ti fẹ́ yagara wa ni ẹ̀rọ aláfa náà ṣe lè kò ní òní lè káwọn òkú náà sọ dídàkudà àwọn ọmọ tí wọn lẹkọọ àwọn ló máa ń pọ nípa afẹ kọkíó àwọn ọmọ tó bá wọn sharp wọn brilliant wọn ṣe kíní bó wọn máa fi wọn sí náà rí lu yín ẹ dáhùn èmi ọgbọ́n o tẹ̀bí sùkúlù ni ah rubbish nonsense wọ́n wá kọ́ àwọn dìndín dẹ́pẹ̀ wọ́n máa kó wọn bọ̀ wá lè kí ó àwọn ọmọkọ́mọ tó ti yá gara wa àwọn tí wọ́n lẹ́kọ̀ọ́ sí bàbá wọn tẹ́lẹ̀ náà wọ́n kọ́ wọn wálé kí wọ́n ti fẹ́ lẹ́kọ̀ọ́ sí olùkọ́ wọn. àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ iṣẹ́ tí àwọn olùkọ́ ẹ̀sìn ń ṣe lórí àwọn ọmọ tí wọ́n ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn wàláhì tàláhì kò kéré ẹ̀ lè sanwó ẹ̀ wàláhì tàláhì ṣé sẹ́tí ń ṣe sí ọ orí ni àbí èyí ti ń ṣe lẹ́yìn rẹ̀ ti ń bẹ́ lọ́n fún ọ ní kọ̀kọ̀ gbogbo àwọn ọmọ tó wà lọ́dọ̀ mi jẹ́ kó wọ́n yè jẹ́ kó ayanjú jẹ́ kí n tán wá kọ́ńbì kó yé wọn ọlọ́run bá fi yìn wọn má fi bú wọn má fi bú èmi náà ṣé wọ́n wà ńbẹ́ ńgbà tí ń ṣàdúrà fún gbogbo yín bá wọn. èèlò ni bàbá àtìyá rẹ̀ àti wọn náà lè sàn fún. ṣé wọ́n ń ṣàdúrà bẹ́ẹ̀ fún yín sùkúù? náà tani lẹ́kítọ́rà náà ti ń ṣàdúrà fún yín bẹ́ẹ̀. ọ̀nkò tó forí sápá. kẹ́ńtó tó bàjẹ́ ha wàláhi àwọn olùkọ́ ẹ̀sìn iṣẹ́ tí wọ́n ń ṣe lórí báwo tó ṣe dáa kò kéré ọlọ́run bá nìkan ló lè san wọ́n lẹ́sìn. àwọn náà ti ṣàdédé rí bẹ́ẹ̀ wọ́n kọ́ sí anabi Muhammad sallallahu alayhi wa sallam wàláhi. ìbá àwọn sọ̀hábà nù bí ọmọ kíw náà wọ́n rí náà. ìwà wà anabi wa sallallahu alayhi ó ti ṣe máa ń ṣe dáadáa sí wọn ẹ̀ ò bó ṣe máa ń tọrọ fún wọn ẹ̀ ò bó ṣe ń wákọ́ dáa fún wọn ẹ wò bó ṣe wá kún wọn kún wọn ga kí gbogbo ọ̀rọ̀ wọn lójútù ẹ wá wo àwọn náà má ṣe múrí bílẹ̀ ṣe ń sutilẹ̀ mọ́tọ́jọ́ ń lọ làwọn èèyàn wá ń bàlùmọ̀ làwọn ń bàjẹ́ ni wọ́n ń yà láì múrí. torí di ẹlẹ́yìí àfi kó ní kálukọ́ lọ tún wa rẹ̀ ṣe àti sóríire ó máa ń rìn pẹ̀lú kéèyàn lẹ́kọ̀ọ́ ni àti sóríire ó máa ń rìn pẹ̀lú kéèyàn lẹ́kọ̀ọ́ tẹ bá sọ́ọ̀dì gbogbo gbèsè ayé àwọn sọ̀hábà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ẹ rí i pé ìpìlẹ̀ tó nípa tí ìgbésí ayé yìí dúró lé lórí kò síbi lílẹ́kọ̀ọ́ lílẹ́kọ̀ọ́ yẹn làkọ́kọ́ wọ́n ní ẹ̀kọ́ ńlá sànàbì Muhammad sallallahu alaihi wasallam. ẹ̀gbọ́n tẹ́nìkan sọ ni nígbà tí wọ́n ti sulhul ó lóun ti òun ti nágbára òun ti nágboro òun sì ti rá àwọn lọ́balọ́ba ayé àtàwọn mẹ̀kúnnù wọn ó sì rí bí mẹ̀kúnnù kálukú ti ṣe máa ń pa àwọn ọba wọn lé òun ti bá àwọn èèyàn kan pàdé láyé rí tí wọ́n ń pa síwájú wọn lé tó bá àwọn sàhábà ti ń pa nàbí Muhammad sallallahu alaihi wasallam bébí kó sàlù àlá àwọn òrí drop of water nílẹ̀ wọn sàhábà tẹ́wọ́ kọ́ níbi tá pa ànábì dìde tó bẹ́ẹ̀ làwọn ọmọlẹ́yìn ní ìsìn làwọn rí wọn rí bẹ́ẹ̀ ìnáà lẹ́sìn rí pọ́pọ́lọpọ́ ní kálukú sí kọ̀ lálùbáríkà lálùbáríkà nítorí pé àwọn ẹni tẹ́ ń kẹ́kọ̀ọ́ lọ́dún ọ̀hún ẹ̀ pọ́n wọn lé mọ́ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ lálùbáríkà kò ṣe ìdìgbà tó bá ṣépè fún ẹ kò ṣe ìdìgbà tó bá ṣépè fún ẹ. torí ẹ̀ sáábẹ́ yìí báyìí ó ní màá máa ń ṣiṣẹ́ sí anabi muhammed sallallahu alayhi wa sallam ti dùnú ti dùnú torí pé tó ń bá ń ṣiṣẹ́ sí yẹn ti dùnú ti dùnú kò ní yóò di ọlọ́nà láti lè fẹ́nu rẹ sọ àìdá rẹ lẹ́yìn nítorí pé iṣẹ́ tí wọ́n ń ṣe wọ́n ti ka kúkú ń sin lọ́nà tí mo wá lè sin lọ́nà ìdìbò tó wá jẹ́ pé mi mo fọ ara mi bàjẹ́ kò lè ṣèṣe. tọ́ tọ́kọ́ọ̀lù inú anabi sallallahu alaihi wasallam wọn á dùn bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí wọ́n ṣe dáadáa sí láyé tẹnu rẹ̀ ò ní dùn tóun náà ní bẹ̀rẹ̀ sí ní ronú dáadáa wo lòun náà lè ṣe fún un kò sí náà wọn náà fi rọra rẹ o sẹ́nikẹ́ni ó tu ọ lọ àbẹ́gbẹ́ rẹ àbí kò tu ọ tó bá fi lè ṣe dáadáa sí ọ ìrònú tí ó kọ́kọ́ wá sórí rẹ ni pé kí náà lè ṣe fún dáadáa gẹ́gẹ́ ẹni tó ṣàìdá sí ọ̀nà ìrònú tó ọ̀kọ́ wá sórí rẹ ni pé àìdá olè mí náà lè ṣe àyàfà àwọn èèyàn díẹ̀ nínú àwọn èèyàn ni wọ́n ṣàìdá sí tí ọmọ ronú kémi ọ̀sẹ̀ dáadáa sí. dáadáa tó ṣe yí ẹ̀gbọ́n dáná bí wàá fẹ́ fi san ó ní sẹ́lìmì tọrọntọ bá fẹ́ lọ́dọ̀ mi subhanallah subhanallah dáńpé lálùbáríkà nù wọ́n fojú sun pé dáadáa lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ẹ wá wẹ̀ sàn tọ́lọ̀ ń fẹ́ sàn sàábé sálì tọrọ ń tọ́ ọba fẹ́ lọ́dọ̀ àwa máa ṣe pé ntí ń bí ànábì inú ní ṣe sí ni ntí ń bá ànábì lọ́kàn jẹ́ ní ṣe ni rárá ntí ń dùn mọ́ ànábì ní ṣe ànábì wa ni tọrọ ń tọ́ ọba fẹ́ ibẹ̀ lẹ́yìn rí ibẹ̀ lẹ́rí pẹ̀lú àwọn ọmọ àlèmúnà yín ibẹ̀ lẹ́rí pẹ̀lú àwọn àsátìdá yín ibẹ̀ lẹ́rí pẹ̀lú àwọn ṣèyí òkú yín tó ṣe dáadáa sí àfa rẹ débi kó sọ pé tọrọ tó ń bá ń fẹ tọrọ kí ni àbí ẹ mú kẹ sómọlẹ kọ kẹ gbèdì rẹ sókè kẹ tú ẹ gbá sí kọ máa ń ṣe tó dùn àfa ni wọn fi ń nà bá onísẹ́ẹ̀lì tọrọ tó ọba fẹ́ ẹ̀yin náà máa kíyèsí o torí pé ìyàtọ̀ ń bẹ láàrin irú wọn àti irú tiwa láyè sí o nísìnyí káyipé olùkọ́ rẹ wọ́n wá sọ fún ọ pé tọrọ ní ẹ̀ wọ́n á wò pọ̀rọ̀ alówó lọ́wọ́ kí ló tọrọ kí lẹ́yìn ọ̀tọ̀rọ̀ nàìjíríà level wọ́n lè gbẹ́ ẹ bá lè ra alẹ̀ kan fún mi bẹ́ẹ̀ sì bá ń kọ́ ìbínú títẹ̀ bá fún mi mọ́tò náà àbẹ́ ìkẹ́tì ẹni ẹ bá sì lè máa ṣe náwó ìyàwó náà kò burú o ha dóníyà ti di dóníyà ayé náà ni gbogbo èèyàn lé ní ìsìn wàláhì tọ́lá kò sínú pé à ah, ẹ dákun ẹ bá ń fi sínú àdó ayín kọ́nà ó ṣe gbogbo alọ́mọ àlìjẹ́nà àlìjẹ́nà báwo síbẹ̀ tọpáyé láti náà tó sọ̀rùn ilé ayé ṣe rí nu ní ìsìn èèyàn mélòó nínú wa ní ìsìn ní ọ̀fà làfáyé sọ́wọ́ ọ̀fẹ́ ẹ̀sìn ọ̀fẹ́ ẹ̀sìn ẹ dákun ẹ máa kíyèsí gbèsè ayé àwọn sọ̀hábà kẹ́ ẹ máa wò ó sí tiwa kẹ́ ẹ fi bá a mọ̀ pé ìyàtọ̀ wà láàrin wọn tiwa. ànábì sí ìbẹ́ lọ́n kájú ọmọ gbà òní sọ pé tọrọ ń tọ́ba fẹ́. ẹ ẹ wá wo sí sọ̀hábà wa o sọ̀hábà sáwọn. ó ní as'aluka murafaqataka fil jannah njẹ́ mi tọrọ lọ́dọ̀ rẹ ni pé kí n jẹ́ alábàárìn rẹ lálùjẹ́nà la ilaha illallah. aláìní nípa àìní ló pé débi pẹ́ńpẹ́ńpẹ́ fúláṣí. kọ́dà láyé ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ̀ ìfẹ́rù pé gbogbo ẹ̀ náà ni wọ́n fẹ́ máa sùn ní fúláṣí. àìní ni àìní ni ọ̀sọ́ pé ẹ bá ń bẹ lọ́kọ́kọ́ lé fún mi ìgbà ń bẹ lọ fún mi ní oṣù ẹ lówó jagunlajà asaluka mọ̀rọ́ fàkọ́tẹ̀kẹ̀ fìlìjẹ̀m orí sàábì pé pọ̀ ẹ kíyèsí o kò sọ pé asaluka ẹnìtẹ́sàlẹ̀ wọ́ọ̀hẹ̀lì ẹ̀lìjẹ̀m mọ̀ ń tọrọ lọ́dọ̀ rẹ kọ́ bá ń tọrọ àlìjẹ́nà lọ́dọ̀ lọ ntí ń tọrọ lọ́dọ̀ rẹ ni kí n jẹ́ alábàárìn rẹ lálìjẹ́nà bá ń tọrọ pé kí n já lábàárín rẹ lálẹ́jẹ̀nà kìí ṣe pé kí n kàn wà lẹ́jẹ̀nà lásán ya Rasulullah àní mo fẹ́ wà níbi tí ọba wà. ẹ sì mọ̀ ká lẹ́jẹ̀nà tó bá ga jù lànàbí wọ́n wà. la ilaha illallah orí àwọn sàhábì pé pọ̀ tí ọwọ́ sọ̀sọ̀ tí oníta lẹ́jẹ̀nà akọ́dà bá wà ìlànà fẹ́ àlẹ́jẹ̀nà akóbàtà lẹ́gbẹ́ ni wọ́n fẹ́ wọ́n rò pé dàbí ilé ayé ni ẹgbẹ́ àwọn èèyàn kan máa ń sọ ọ̀rọ̀ ọ̀bẹ̀rù ọlọ́run wọn mọ nípa ẹ̀sìn ọlọ́run wọn kàn máa torí wọn pààyàn àwọn náà sí àwọn ẹni tí máa ń àwàdà yẹn wọn yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń bá yín ló kọ ń bá yín lónìí aláwàdà ni wọn òkú palẹ̀ wọn àti dáhùn ìbéèrè wà á mẹ́rin yìí mẹ́rin ẹ̀yin náà pẹ́pẹ́pẹ́ wọ́n fi máa ń fọ́ owó rẹ̀ kólọ́gbà àkójọ kólọ́nàsí jọ̀gbìn dàrúkì àmọ́ inú ìbéèrè mẹ́rin ti retí rẹ̀ tó máa gbé ìranù ìrakúra yẹn àwọn sọkúsọ yẹn ló fowó tiẹ̀ rà ẹ àbí ẹnìkan irú eléyìí náà ló tún gbowó rà ọmọ pété ọ̀dà nǹkan ọ̀dà nǹkan tó bá di lọ́la gbẹ̀dà kìá. akramakumullah ẹ wo ìdáhùn tó sọ àbí mu wa as'aluka murafaqataka fil janna. ànábì sallallahu alaihi wasallam ń tọrọ eléyìí lọ́dọ̀ rẹ̀ anabi tún wá fi léèrè pé àwa ọ̀hún ìrọ̀dàlẹ́ ṣé ọ̀fẹ́ nǹkan mi yàtọ̀ sálìjẹ́nà àìlà ìlọ. àyè ti sílẹ̀ bọ̀ ẹ dákun ẹ wo dáadáa wo ló ṣe ẹ wo orú ẹ̀sán tó fẹ́ gbà. ọwọ́ pé ẹ anabi ń bùkátà kó bá kó bàtà wa òtítọ́ àrí lọ kó wa ẹ àgbé ẹ kínní kankan wọn fẹ́ kó wọn bò mú ẹ̀wò lórí ìkọ́ òtítọ́ lọ mú abáàsì ọ̀bá ẹ wá wọn tó fẹ́ gbà lẹ́sìn báyìí. eré ló ti jẹ́ pé rere kan kéré o. lọ́dọ̀ ọlọ́run ọba wa tó bá jẹ́ pé turọ́ ọlọ́run lẹ́sìn ṣe ọlọ́run ló máa ń sẹ́yìn lẹ́sìn ẹ̀sán rere sì gbé ọgbọ́dọ̀ fojú sí pé èèyàn ní ọ̀sán láíláí má fojú sí pé èèyàn ní ọ̀sán nítorí pé wọ́n sọ pé èèyàn san ọkọ̀ san ọlọ́run san náà. ẹ̀tọ́ agbó ànábì ọ̀sọ̀rọ̀ lọ́wọ́ àti ọ̀nà yàtọ̀ sáà lìjẹ́ nà tọ́ka jù tọ́yẹ pé náà ní gbogbo wa ń wá wọ́n ní kí n tún fẹ̀ nǹkan míì láyé ń bì. bàbá dáhùn tẹ́lẹ̀ bá mọ̀ fáwọn èso lójú kòkòrò kó ló tó hu ọ̀dà mo ní ọwọ́ tí mo fẹ́ náà nù wọ ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àlùsọ̀rọ̀ ta ló rà lìjẹ́ nà tó fi sọ pé nǹkan kan sọnù àbí nǹkan kan bẹ tó wò sí èrè kò sí gbogbo tó ọba ara nìkan náà kò sí gbogbo dáadáa tó sí. قال النبي أني ساعني على نفسك بكثرة السجود ràn mí lọ́wọ́ lórí ara rẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ forí kanlẹ̀ fọlọ̀ subhanallah yẹn kẹlẹ́ ìtẹ̀tẹ̀ ìjẹun náà tó fi tẹ̀mẹ́nì mọ̀ọ́ràn kan rẹ̀ mọ̀ọ́ràn kan rẹ̀ kọ́ ni wọ́n fi rà ìjánà wọ̀ wá síṣẹ́ rẹ̀. ràn mí lọ́wọ́ lórí ara rẹ̀ èmi ọ̀bọ̀ tọrọ lọ́dọ̀ ọlọ́run kọ́nà ọ̀bọ̀ lè bà fún ẹ wọn náà ràn mí lọ́wọ́ lórí ara rẹ̀ ràdí àti ìṣe fún ọ lọ́wọ́. pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ foríkalẹ̀ fọlọ̀ ó tún máa sì pé ò lè rà ìjánà lásán wá síṣẹ́ rẹ̀ wọ́n ní ó dún an tilkumul الجنة òrètòmùhà بما كنتم تعملون. وقفوا. الجنة wọ́n alìjẹ́nà nìyẹn ọlọ́run ọba ti jogún rẹ̀ fún yín látàrí sẹ́yìn náà ṣe níṣẹ́ látàrí tẹ́ ẹ ṣe níṣẹ́ ọ̀kan lè máa sùn kálí lásán kó wọ́n á gbé jáde náà táwọn àríra àbí náírà ni wọ́n jẹ̀ ìmá wọ́n á ti sẹ́rẹ̀ ẹ wá tì ètì nínú sábàbí tí máa jẹ́ kéèyàn rà lìjẹ́ náà wọ̀ ó ń lọ pọ̀lọpọ̀ sọ̀rọ̀ àná. tẹ̀bá mójútó ọ̀ràn yẹn tán ẹ má jẹ́ kí náà fi là yan tẹ̀. nínú sábàbí tí yẹn máa fi rà lìjẹ́ náà wọ̀ ni. fàáìní àlẹ́ nafsika bi kathrati sujud ràn mí lọ́wọ́ lórí ara rẹ̀ ẹ̀mí wà lè bàjẹ́ ẹ̀kọ́ ńlá ń bẹ́ẹ̀ àdéhùn ẹ̀mí èèyàn lè bàjẹ́ ẹ̀mí èèyàn fẹ́ sentí ọ̀tá fẹ́mi èèyàn ẹ̀mí èèyàn fẹ́ sentí òmù yẹn sórí rẹ̀ lànà bí sọ pé àárín ní alẹ́ ànàfíkàrà mi lọ́wọ́ lórí ẹ̀mí rẹ̀ ìnànàfà la àmọ́ràn tó bẹ̀ tó torí kẹ́mi máa ń pín yàn lọ síbi àìdáa ni náà wò lónìí àwọn dáadáa mélòó lórí sí lẹ́gbẹ̀ẹ́ àìdáa mélòó ló sí àwọn dáadáa kékeré torí ṣe yẹn wò bẹ́ẹ̀ mìíràn ṣe ń jẹ ọlọ́gùn pé má ṣe dáre jókòó àsìkò tuntun sẹ́kù wọ́n nìkan lọ wà láyé tí wọ́n nìkan lọ fẹ́ wà lìjánà ni àwọn yóò pọ̀ fẹ́ wà lìjánà ni tí ẹ ti fẹ́ yọyẹ. wàá rí i pé bẹ́ẹ̀ mìíràn ó ṣe máa ṣe fún ọ̀nà. èèyàn lè wà lìjánà láì jẹ̀mí rẹ̀ lógun jàmáà iná náà ti gbé àdéhùn wa ní báàbùl mùjáhádà ọgbọ́dọ̀ jẹ̀mí rẹ lógun àìní alẹ́ ànàfíkà ẹ̀mí rẹ àtàrà rẹ náà ni ó gbádùn bọ́ bá wà lùjẹ́nà ẹ̀mí rẹ àtàrà rẹ náà ni ó díyà tó bá wọná ṣùgbọ́n ẹ̀mí rẹ ò ní jẹ́ kó o ṣiṣẹ́ tó fi gbádùn. àìní alẹ́ ànàfíkà bí kẹfìrẹ́ ti sojú rami lọ́wọ́ lórí ara rẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ forí kalẹ̀ ó túmọ̀ sí pé báwo lẹ ti fẹ́ wà lùjẹ́nà jama tẹ́ ìbá mójútó sọ́lá àti ọ̀nà wo lèèyàn kẹ́gbà sórí ire téèyàn bá sin lọ́n láyé bì ìdí inú sẹ́rù máa ń báyàn fáwọn Yorùbá wàláhì tàláhì wọn kẹsì kún kankan wọn kẹsì Islam kún kankan wọn kàn máa jẹ́ mùsùlùmí ló kọ lásán gbogbo mọ́sálásí ni pa láàyò èèyàn mélòó la tí wọ́n á mọ́sálásí ládùúgbò tì í náà rí ẹ̀sìn fẹ́ wà lìjẹ́ nà ẹ̀rù kéré lálìjẹ́ nà àwọn sàhábà wọ́n ń tọrọ pé káwọn wà lìjẹ́ náà kí lànà fi sọ fún wa ràn mí lọ́wọ́ lórí ẹ̀mí rẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ foríkalẹ̀ nínú sọlá ẹni tí ò mójútó ọ̀ràn yẹn ti ti fẹ́ yẹn náfìlà ẹni tí ò mójútó ọ̀ràn yẹn ó ti ti fẹ́ mójútó náfìlà yóò ṣòro bàjẹ́ ni yóò ṣòro bàjẹ́ ni wọ́n máa fi tipa làbá tí ó di wọn sórí rí wọ́n máa wá jí mi tí ó di kún ó sórí ibú tó sórí ibú náà bí ọmọ mùsùlùmí ti ń bá wọn sọ̀rọ̀ bí ọmọ mùsùlùmí ti ń bá wọn ṣẹ́gun ó lè bá wọn náà rọrùn. fàlà sọdọkọ wàlà sọlá wàlà akin kẹdàbà wàtẹwàlà. ẹgbẹ̀rún kẹkẹ ní kíkọ kọjá mùsùlùmí lu yìí nìsín ń bẹ́ẹ̀ bí títí mọ̀ gbogbo lọ́wọ́ báyìí. olórí tún mi ń bẹ́ẹ̀ bí títí mọ̀ sẹ́sẹ̀ ètí mọ títà ètí mọ burúkutu bẹ́ẹ̀ náà lọ́wọ́ àlùjá náà òpònú wa kú àwọn kan wá dúró wá dúró títa ni lára ẹni tí ọ̀fẹ́ náà ti torí rẹ ẹ̀yin ṣe fẹ́ máa jà fún kókó torí rẹ náà èmi gbà wà láyé láti sí àti wà lẹ́yìn náà ìgbà àti wà láyé náà láti sí àti wà náà èwo ni wọ́n ń ṣe èwo ni wọ́n ń ṣe bọ̀ọ̀rá yé bọ̀ọ̀rá yé wà á kú bọ̀ọ̀rá yé bọ̀ọ̀rá yé àlùjá náà ń bẹ iná inú ti dé tó fi jẹ́ pé ẹ̀sìn ni wọ́n kà fún òtún bá dẹ́jù láwùjọ Yorùbá wọn ò bẹ̀bá rí tí wọ́n ń jà owó náà ni owó náà ni ayé náà ni àwọn òní ti torí pẹ́ nìkan sí lọ́n kọ́ ọ̀yàn lódì òní ti torí pẹ́ nìkan ìwà mọ́sálásí kọ́ ọ̀yàn lódì láíláí yóò bọ̀ jẹ́ síbẹ̀ wọ́n lọ́ lọ́ mọ̀ kúkú sòrò ó gbéjà. àbí wọ́n sọ bẹ́ẹ̀ ládùúgbò tí wọ́n sọ bẹ́ẹ̀ lágbóolé gbogbo sọkúsọ. sàábàánù ọ̀fẹ́ wà nìkẹ́nà ẹ̀gbọ́n tẹ̀lé ti sọ fún. ràn mí lọ́wọ́ lónìí ẹ̀mí rẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ títí náà kí yẹtù kó ọmọ ti sọ láti ọmọ kanra yẹtù kó ọmọ ti sọ láti kìtara kìtara àbẹ́rẹ́ máa ṣe láti ilẹ̀ kákòókò rẹ̀ tó wọlé bóòlù ti wà lìjánà àti ilẹ̀ sọ láti àti ní. lọ́pọ̀lọpọ̀ ní ìsìn ó pè sọ láti kásìkò tótó ó ti kásìkò tótó èwo ni mọ̀lẹ́kà fẹ́ kọ́ lẹ̀ ẹ̀ ṣe sọ láti. torí john pé sọ láti inna as-salata kanat ala ọ̀ràn àyàtọ̀ lákòókò sọ láti jẹ fáwọn olùgbàgbọ́ òdodo ẹ máa ṣe sọ láti wọ́n ṣe láti ilẹ̀ òmí ẹ̀wẹ̀ àsìkò ti lọ ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí lọ́wọ́ alẹ́ yorùbá yìí pẹ́kẹ́ ẹni tí ó pètò fún sọ láti fájìrì gan kò ní pètò wàláhì wàláhì àfìgbà tó bá kú dẹ̀dẹ̀ tó ràn yọ àìmọyẹrù rẹ mọ nígbàdàn ẹ sì rìnrìnrìn nígbàdàn mẹ ẹni rí mọ́sálásí kí ló tóbi báyẹn wọ́n kó gidi tọ́tù bẹ́ẹ̀ náà nílẹ̀ yìí. bẹ́ẹ̀ náà làwọn èèyàn wà lìjánná náà rí. a'udhu billahi minash shaitani rajim. àfi ká dúró kiri ikú ń bẹ́ o ẹni tí ń bẹ láyé náà ni máa padà kú o wọ́n gbọ́ nǹkan tó ń gbọ́ yìí wá padà rí wá padà rí inú sàárì ẹ̀ wá dé àmọ́jọ́ gbé dà òkè àmì. so wọ́n máa ń tan ara rẹ̀ dànù ara rẹ̀ nìkan ló lè tan dànù ò lè tán náà bá sọ̀hábà ti kọkọ ghana ẹ̀dá kò torí wá wo sẹ́tọ́ tún sí. mọ̀ ń tọrọ àlìjẹ́nà mo fẹ́ wà pẹ̀lú wa nábì nù àlìjẹ́nà. ẹ wá tún wò kò sẹ́tà jẹ́ ní Islam tó ń ṣe tọ̀ríkọ́ tó ń sara rẹ̀ jẹ́ dànù ṣéwù rẹ̀ onítọ̀ bá ti gbọ́ wá wà àlìjẹ́nà rọrùn ó ń rí wọ̀. sọ́kìdù ọ̀sìn tó yẹn òun á sọ pé kọ́ gbọ́wọ́ ti gbọ́wọ́ ń jọ gbéǹde ẹ kàn wà náà ni òun kàn kóyin sínú agbádá ni agbádá ń bolóòfì sí njọ́ náà. kódà ààrí ìbẹ̀ ńlù kan lè àwùjá tó yẹ máa ń ti sọ̀rọ̀ ikọ̀ ṣé òun ọjà tíkẹ́ẹ̀tì fún ẹ. ẹ tíkẹ́ẹ̀tì ẹgbọ́n ọ̀gá wa aṣíwájú gbogbo ọmọ ànábì adam nígbà tí sọ abẹ́ sọ pé mo fẹ́ jẹ pẹ̀lú rẹ lálùjẹ́nà kí ànábì sọ fún ràn mí lọ́wọ́ lórí ẹ̀mí rẹ you can just gain by entering the paradise láì sí nǹkan ràn mí lọ́wọ́ lórí ẹ̀mí rẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ fíforí kalẹ̀ fọlọ́ àlùjẹ́nà ìdìgbà láàrin ẹnìkan á sọ fún ọ pé tó bá ti ń torí pé àlejò lè ṣe tà nàbì sallallahu alaihi wasallam bóòlù tó wá fẹ́ tẹ́ tẹ lómi tó tó ànàbì ọlọ́run lọ́lá àlejò náà ọlọ́run ó sì bẹ̀rẹ̀ islam rán nàbì muhammed sallallahu alaihi wasallam ànàbì tá a tẹ̀lé lánàá rẹ̀ tá a bèrè àlejò náà wọ̀ oníkọ́ wa lọ́gbọ́n tá a lè dá ọ̀nà tá a lè gbà káwa náà fi jèrè àlejò náà yìí rẹ ló ti jẹ́ pé nínú tí máa ràn yàn lọ́wọ́ tí èèyàn máa fi rálì dáná wọ ó náà ní ká pọ̀ ní sọlá yàtọ̀ sọràn yàn kí náà fi lọ pọ̀ nù gbèsè àyè wọn kí náà fi lọ pọ̀ nù gbèsè àyè ọba yàn lọ́kàn jẹ́ fún mi yàn ara rẹ̀ náà ló ṣe láǹfààní o ara rẹ̀ náà ló sì ń gbé sáfáfá ha subhanallah ara rẹ̀ ló ṣe láǹfààní ara rẹ̀ ló sì tún gbé sáfáfá báwo la ti fẹ́ yanjú àná ó túmọ̀ sí pé kálára kíyè sára ẹ máa gbọ́ lójoojúmọ́ pé ẹnìkan kú ẹnìkan kú ẹnìkan kú ẹ mọ̀ pé gbọ́dọ̀ àwọn ọba kú wọ́n ti máa sọ lẹ́yìn wa nù báwa náà kú ọwọ́ àwọn àsìkò tá a ní tàǹfẹ́ mẹ́yì òun náà lọ́wọ́ táǹsì tá a ní ọba nìkan lọ́mọ ẹni tí lọ́ọ́ lọ́ọ́ mọ̀ bá kú lọ náà nù téèyàn bá ti gbìyànjú kọ́ sánà tí ó jẹ́ oṣooríire kí ló fẹ́ sọ fọlọ́ kí ló kọ́ lọ ìbọn lọ ti fọ́n tán ìbọn wọn lò dáadáa ìbọn wọn lọ dẹ́gbẹ̀rún ọdún tó dẹ́gbẹ̀rún oṣù tó àmọ́ bọ́ọ̀ nílò ogún ìṣẹ́jú. àìní àlẹ́ ẹ̀nà síkẹ̀ fi kẹsàrẹ́ ti sùjú ràn mí lọ́wọ́ lórí ara rẹ lórí ẹ̀mí rẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àforíkalẹ̀ wọ́tẹ̀rínú bí sọlá ti tẹ rí yẹn kọrọrùn kọrọrùn àyàfi fún àwọn olùtẹríbọkì ẹni tó bá ní tẹríbọkì àwọn ní ọ̀rọ̀ ọ̀rùn kọlọ wọn bá kọdà kókó sí wa lọ́kàn nínú wọn. ọjọ́ ń lọ gbogbo alátúntòjọ́ mẹ́ta láyé kò sì síntọ́ kan náà kò sẹ́ni tó lè kó ń kálukú gbìyànjú tí ó wúlò fún lẹ́yìn ikú rẹ̀. kálukú dara rẹ̀ nínú sáré mi onírẹ́ni kankan pẹ̀lú rẹ̀ àfisẹ́ tó gbélé ọba ti kú irọ́ pin ẹ̀tànjẹ́ tán òkodoro lókùtò òrì sọ̀dà àbọ̀dà sórílẹ̀ ayé ṣe dáadáa àbórí ṣe dáadáa sófin náà àbófin náà wàláhìí yọ̀ hàn sí ọ òbúkátẹ̀ oríire díjọ́ gbéǹde oríire láti jọ gbéǹde títí gbére kése àbórí ibú díjọ́ gbéǹde orí ibú láti jọ gbéǹde di gbére kése ọlọ́run dákun má ṣètò wa lórí ibú. orí ẹ̀dá kùnjẹ́ mọ́ ẹja gbìyànjú ọjọ́ ń lọ o ẹja gbìyànjú ọjọ́ ń lọ o ẹja gbìyànjú láti sin lọ ọjọ́ ń lọ nítorí pé bá a ráyé bá a ráyé àwa náà ti di pé kálukú kù bá ara yìí bá ara yìí alìjánà ń bẹ iná ń bẹ. tọ́ anabi sallallahu alaihi wa sallam ọ̀rọ̀ tó sọ fún sàábẹ́ yìí kéde ti sàábẹ́ nìkan o ọgbà gbogbo wa náà wí o bá a tiẹ̀ láǹfààní àti ránàbì láyé láti láǹfààní àti ṣiṣẹ́ sin anabi sallallahu alaihi wa bí ọmọ àránṣẹ́ ambọ̀sibọ́sí pànàbí ó dunnú sí iṣẹ́ tá à bá ń ṣe. láti fi mú kí gbèsè ayé fún dípò pé yóò tẹ̀ wá sọ fún akẹ́yìn náà tọrọ síbẹ̀síbẹ̀ ẹ̀kọ́ ń bẹ nú fún gbogbo àlùmọ́ títí bẹ́ẹ̀ náà fẹ́ wà lìjẹ́nà bẹ́ẹ̀ ni gbogbo afẹ́ wà lìjẹ́nà wàláhì afẹ́ wà lìjẹ́nà ṣe islam àfẹ́ wọná làṣẹ tẹ̀lé ta Nabi muhammed bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin náà ẹ nípa jíjà ẹ̀mí ara yín lógun pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ foríkalẹ̀ fọlọ̀. ẹ̀yin náà máa mójútó nàwáàsì lẹ́yìn sọ̀rọ̀ yàtọ̀ káwọn ọ̀ràn yẹn sọ̀lẹ́ ẹ tún ní àwọn náfìlà náfìlà náfìlà náfìlà tẹ́ máa mójútó pẹ̀lú ògbọ́ ọlọ́run tí iná ọjà sí dáadáa pẹ̀lú ògbọ́ ọlọ́run ẹ̀yin náà rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́run tó bá ìpè ká gbìyànjú inú àkókò tó sì yẹ ká máa lò fẹlẹ yìí ó náà lòru wa jàmá òru wa ẹ jẹ́ ká pín dáadáa lọ́nà tó rún òfin ní gba gbogbo ẹ̀ mọ́ wa lọ́wọ́ àti ìrí kárí àti ìrí gbọ́rí báwọn kan sùn sórí rẹ̀ oorun ni wọ́n sùn fún òfin wàlìjánà wọn ò fi kankan tó oorun lọ kò tẹ́rù oorun tẹ́ bá fi lè sọ̀rọ̀ alẹ̀ fún ẹ̀ ní rìn kankan sí láyé yìí oorun máa ba tèèyàn jẹ́ ni bí wọn bá ti sun oorun wọn bá kéèyàn yarí ma lọ́wọ́ tí wọn bá ti sun níwọ̀n bá yarí ma lọ́wọ́ ọpẹ́ jù wákàtí mẹ́fà tí wọn bá ti sun wákàtí mẹ́fà dídé ti sẹ́ẹ̀tì aláàmù lóríṣiríṣi tí wọn yọ ọ lẹ́nu dídé dídé bá sun láago mẹ́sàn-án mẹ́wàá mọ́kànlá méjìlá aago kan aago méjì aago mẹ́ta alihamudulilayi ọyẹ kò dìde kódà kò ní dìde kò lórí ibùsùn ọyẹ kò yájú torí pé nọ́màlì tí èèyàn bá ti sun oorun wákàtí mẹ́fà ó ti tó yẹn kápò tún sùn lọ́sàn-án gan àtàgò mẹ́ta yẹn dídé màná lọ́sàn-án lọ́wọ́lá máa rántí máa rántí ọjọ́ kan bọ̀ tí ó kù ọkùnrin rẹ̀ nù sàárì rẹ̀ nítòsí súnmọ́ táwọn olùmọ̀ abiní ẹ máa wo alùkìyàmọ̀ ní ká máa ṣiṣẹ́ fún ọ torí pé ń tá a lò lẹ́yìn ikú wa hẹ́ẹ̀ ó ju ń tá a lò ká tó kú lọ yóò ju ń tá a lò ká tó kú lọ. ǹjẹ́ ló ní olóònù sáré ọlọ́run lọ́ máa yẹ ìlọ́po ìlọ́po ìlọ́po tó lò láyé tí ó jà jà. kẹmẹsẹ̀ sì sọ bàbá tí á dìde ń jọ̀gbìn ní alùkìyàmọ̀ tọ́mọ aná bọ́ọ́ná tọ́mọ àlìjáná bọ́ akramakumullah tó bá ń ṣe náfìlà ọgbọ̀n ṣẹ́jú péré ẹ̀dá kun rákà méjì méjì rákà méjì méjì rákà méjì méjì wọ́n lọ kó so pé sabbih isma rabbikal a'la hal ataka hadithul ghashiya lọ́nkà lẹ́yìn fati araka kọ̀ọ̀kan tó bá jẹ́ pé thirty minutes péré lọ́fẹ́ fi yan náfìlà ẹ̀dá kun rákà mélòó lẹ́yìn oṣù yọ̀pọ̀ kọ́ ọmọ wa fi sùn àlùkìyàmà rẹ̀ ọlọ́njẹ́ rọ́nà lọ́njọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà orun kùn mí àmọ́ mo pọ̀ orun torí kí n lè bá a sí lọ dáadáa tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run mọ̀ wá ọlọ́run dáadáa ni ojú mẹ́jẹ̀ ra ìgbà kọ́ ti bẹ́ẹ̀ nu gbèsè ayé rẹ̀ kọ́ máa sọmọ pé irú àwọn ìjọsìn yẹn ó dìnà mi ó dìnà mi ẹ oníṣìí ní ìsìnbá ṣe péjọ tí gbogbo àwọn àmì ìfẹ́nìkan bá dìde tó lóun fẹ́ẹ́ ṣe náfìlà rákà méjì nìṣẹ́ bóun ọba fẹ́ẹ́ ṣe kárí mi pípọ̀ yín gan yóò di odò ń kárí mi yóò di odò ń kárí mi nítorí pé ọmọ ọ̀pẹ nìkan wò ọmọ ọ̀pẹ nìkan tún lọ dúró lágbọn wájú òun ò kò sí tọkàn pẹ̀lú rẹ ọkàn rẹ ọbẹ̀rẹ̀ sí ní yàyàkuyà ẹ wá àwùjọ bá jí lóòrùn ìdí nu tó fi tí òfin rọrùn fún gbogbo èèyàn láti máa jí lóru torí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ló kárí mi kò sì sẹ́ni tí ó ti kárí mi sí lóru. ẹ dákun fi kọ́ra káàtì ẹ̀bẹ̀rẹ̀ sí ní í ṣe ká ní fáìlì kan pẹ́tọ́ kí ni mò ń ṣe ilẹ̀ dọ́jọ́ kù mí dáná ni kí ni mò ń ṣe ilẹ̀ dọ́jọ́ kù mí. gbogbo àwọn pálapàla àwọn wà ségesège tó wà lọ rẹ máa pàtì máa pàtì ọmọ pé ó kúnjọ ni àbá ah, ògùn lẹ́mìí jù bẹ́ẹ̀ lọ kí ló á kọ náà ọba àlọgbẹrún ọdún wàá kú. tó bá jẹ́ pé ọlọ́run á kádàrà pé hundred years ló lò láyé látòní tó ti wà lọ́mọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n twenty five years ló ti wá ń palẹ̀ mọ́ àlìjẹ́nà rẹ̀ ẹ dákun torí tọ́ lọ́ọ̀ ọ̀gá rẹ̀ fi ṣiṣẹ́ àlìjẹ́nà rẹ̀. eléyìí túmọ̀ sí pé oníkálukú wa fẹ́ràn ara rẹ̀ jẹ́ lómi lọ oníkálukú wa wá ṣe tí ó wúlò fún torí pé kún bẹ́ẹ̀ ikú bẹ́ẹ̀ òsì síta bí ṣùgbọ́n àlùjánnà wà iná náà wà ó lè pẹ́ lójú tiwa o kò jìnnà lọ́dọ̀ ọlọ́ adéèsì tó tún tẹ̀lé lẹ́yìn wọ́n jẹ́ adéèsì tó wá lọ́sọ̀dọ̀ Abu Abdullah wọ́n ní wọ́n máa tún pè ní Abu Abdurrahman Thawban tọ́jẹ́rú fanabi sallallahu alaihi wasallam mawla rasulillahi sallallahu alaihi wasallam ẹrú tànàbì ti bọ́kùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ ẹrú ó ti kọ́kọ́ jẹ́rú rí ẹ wá bọ́kùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ wọ́n máa ń pè ní kíni mawla ẹrú tànàbì ti bọ́kùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ ọ̀l sami'tu rasulullahi sallallahu alaihi wasallam yaqul mo gbọ́ tí ìránṣẹ́ ọlọ́run ìkẹ́ àti ọlọ́run kó máa forí kalẹ̀ ìforí kalẹ̀ fọlọ́run lọ́pọ̀lọpọ̀ dọwọ́ rẹ̀ ìforí kalẹ̀ fọlọ́run lọ́pọ̀lọpọ̀ dọwọ́ rẹ̀ fa innaka lan tasjuda lillahi sajdatan torí pé ìwọ ò ní forí kalẹ̀ fọlọ́run ní forí kalẹ̀ ẹ̀yọ̀kan illa rafa'aka Allahu biha daraja àfikọ́ lọ́wọ́ bó fi ṣe fi ṣe àgbéga kò fún ọ. وحط عنك بها خطيئة يوسف بسكر فون سبحان الله gbogbo ìforíkalẹ̀ kan àgbéga kan ìpẹ̀sẹ̀ rẹ kan ẹ̀wá àwù tó ọba ìforíkalẹ̀ fọlọ́ lọ́pọ̀lọpọ̀ ńkọ eléyìí tún jẹ́ tẹ̀síìrì káàdì tó síwájú àyín ní àlẹ́ ànáfíì kẹfì kẹtẹrẹ ti sojú ràmí lọ lórí àmì rẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìforíkalẹ̀ àdéhìí ń ṣàlàyé torí pé o ò ní forí kanlẹ̀ fọlọ́run ọba lẹ́ẹ̀kan àyàfi kó ṣe àgbéga kò kan fún ọ kó sì pa ẹ̀ṣẹ̀ kan rẹ́ fún ọ bọ́ ọba tí wàá pọ̀ níforí kalẹ̀ fọlọ́ làgbéga kòrí ọ̀sẹ̀ kìíní ìní ọ̀pọ̀ ìní pẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ ńkọ́ ìní ọ̀pọ̀. eléyìí tó yàn sí kíkà forí kalẹ̀ fọlọ́ akramakumullah èyí forí kalẹ̀ fọlọ́ àyàfi kọjá lórí oríkèé méje. orí àti mú wa iwájú àti mú wa ọjọ́ one wa méjèèjì ó di mẹ́ta orúnkún wa méjèèjì ó di márùn orí àwọn ọmọ àkàsẹ̀ wa méjèèjì ó di méjì ọ̀gájẹ́ tiẹ̀ ọgbọ́dọ̀ torí oríkè méje yẹn ni wọ́n sọ pé forí ètò kìí sì ṣerú ètò ọmọ ṣe tó forí kalẹ̀ tọ́ka sí òkè kìí ṣerú ètò ọmọ ṣe tó forí kalẹ̀ tó korun kún òkè orí àti mú ẹyọ kan àtẹ́lẹwọ́ méjèèjì ó di mẹ́ta orúnkún méjèèjì ó di márùn orí àwọn ọmọ akásẹsẹ méjèèjì ó di méje ìgbà náà ni wọ́n sọ pé èèyàn ṣe kí ni èèyàn forí kalẹ̀ fọlọ akaramakomola tọba tó wà forí kalẹ̀ ẹsẹ̀ rẹ ọ̀nà ru rẹ̀ báyìí lọ́nà tí àwọn ọmọ kasẹ̀ rẹ̀ kọjú sí alùkẹ́bìlà ẹsẹ̀ bí wọ́n ṣe máa ń forí kalẹ̀ o tó dàbù ẹsẹ̀ rẹ̀ ó forí kalẹ̀ ẹni tó forí kalẹ̀ tó dàbù ẹsẹ̀ rẹ̀ kò forí kalẹ̀ rárá rárá ń ṣeré ni wàá nàró ẹsẹ̀ rẹ̀ méjèèjì wàá wá dojú àwọn ọmọ kasẹ̀ rẹ̀ kọ alùkẹ́bìlà. tẹ́lẹ̀ túmọ̀ sí pé ká máa forí kalẹ̀ fún ọ̀nà ọ̀bẹ ẹlẹ́dàá lọ́pọ̀lọpọ̀ ká máa forí kalẹ̀ fún lọ́pọ̀lọpọ̀ ọ̀nbẹ nù tọ́lọ̀ wọn bá máa fi sàánú yìí. adíjì tọ́tẹ̀ lélẹ̀ ọ alátọ̀dọ̀ bàbá sọfúàn abdullahi ọmọ abus al-aslami radiyallahu anhu قال قال رسول الله صلى الله عليه وآله وسلم anabi wa ike àti ọlọ́lọ́ kó máa bá sọ yìí pé khayrun nasi man tala umruhu wa hasuna amaluhu rawahu tirmidhi wa qala hadithun hasan. ọlọ́nàbí muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní khayrun nasi ẹni tó lóore jù nínú àwọn èèyàn man òun náà lẹni tẹ́mi rẹ̀ gùn òun lẹni tẹ́mi rẹ̀ gùn wàhásùnà àmàlò tí ti dà ẹ̀mí rẹ̀ gùn dà lẹni tó dáa jù láàrin wọn yéésì kẹ́mi ọkàn kù lásán ọlọ́jà mi yóò tẹ́mi bá gùn fúnra nù tẹ́mi gùn fún rege tẹ́mi gùn fún rádaràda tẹ́mi gùn fún sẹ̀bọ̀ sọ́lọ̀ tẹ́mi gùn fún sẹ̀kẹ̀tẹ̀rí sọ́lọ̀ kó lè bá jìyà bàjẹ́ nínú náà jahannama. ìrẹ́ ìtọ́ máa ń ṣàdúrà fún ẹ pé ọlọ́njà rí i pé ọlọ́njà mi yóò gùn ọmọ pé lórí dáadáa lórí Islam wọn náà tó máa ń ṣàdúrà ọlọ́njà rí i pé lórí Islam ọlọ́njà mi yóò gùn lórí Islam ọlọ́njà mi yóò gùn lórí Sunnah ìsìnkú kẹ́mi ọkàn gùn lọ lásán lórí ìrà kẹ́mi ogun lórí kó ń sàṣẹ́wó kẹ́mi ogun lórí kó ń ṣèjàmbá kẹ́mi ogun lórí gbájúẹ̀ kẹ́mi ogun lórí ẹbọ lórí egun lórí orò ọgbà gbadilọ́la gbẹ̀ndà lùkìyà ẹ̀mí rádaràdà nù ẹ̀mí olórí ibú nìyẹn kọ́lọ́mọ́sẹ̀mí tiwa bẹ́ẹ̀ kẹ́mi ogun. iṣẹ́ o ti da iṣẹ́ o le da àyàfi tó bá jẹ́ mùsùlùmí. kọ́mọ́tò sí àdìsí gbọ́ yé ẹ ẹ̀mí bàbá yìí kù ìwà rẹ̀ ti dá ẹ̀mí rẹ̀ kù gbogbo yẹn ló ń sọ dáadáa pa rẹ̀ àwa wò fáìlì rẹ̀ wọ́n ní káfíìrì ní lọ́wọ́ ló tún dá yamayama àmọ́ tọ́mánísẹ́ dá ẹni fífẹ́ rẹ̀ dá gbọ́dọ̀ ó sì máa mójútó sí islam ní kọ̀kọ̀ àti ní gbangba ẹni tíṣẹ́ rẹ̀ dànù ẹ̀mí rẹ̀ òkú iṣẹ́ rẹ̀ dà orí wà mẹ́ nítorí kékeré sí kékeré mi ọkàn gùn lásán àní kí ṣe ọ̀dà rẹ̀ torí tẹ́mi bá gùn títí ọ̀dà orí ibu títí bá dá tẹ́mi ọ̀bá gùn orí rẹ̀ ni tí méjèèjì bá wá pàdé fẹ́mi gùn iṣẹ́ tó dáa oríire ńlá ni o oríire ńlá ni kò sí tàbí ṣùgbọ́n o ọ̀rọ̀ kúndùn sọ o kò sẹ́ni tó fẹ́ kú o oníkàlùkù fẹ́ kẹ́mi òun ó gùn o ẹ rí i pé àwọn bàbá tó ti dàgbà bàbá mi ti tó àádọ́rin ọdún seventy years yóò tún máa ṣàdúrà pé ọlọ́mọdé ń kú kékeré ọlọ́mọdé ń kú kékeré ah, ah kékeré náà rà sẹ́yìn bá kékeré yálà àwọn ọmọ ọdún mẹ́jọ ọ̀sọ̀ àwọn ọmọ oṣù mẹ́fà kí làwọn ọ̀sọ̀ ẹlòmíì tó tún lọ́ra dàgbà ju bàbá ń lọ díẹ̀ pẹ̀lú bí ọdún méjì mẹ́ta yọ ọmọ sọ pé tọ̀ ọlọ́wọ́ dájọ́ ẹ̀mí gúngun lẹ́yìn lórí ah. èyí tó ti fún wọn ní seventy years tó kéré. bọ̀tọ̀ pọ̀ nígbà tí wọ́n bá ti tó bẹ́ẹ̀ ọdún yẹn pọ̀ tó bá ti tó bẹ́ẹ̀ lójú ẹni tó ti tó bẹ́ẹ̀ ọmọ ajé ò wá lò ọmọ ajé ò bẹ́ẹ̀ ni gbogbo àgbàlagbà máa sọ torí kò sẹ́ni tó fẹ́ kú ni àìwá fẹ́ kú kèé dínà kú torí tó bá yẹ pé àìjẹ́ kó a máa dínà kú ayé ọ̀bá kú ti bá ti bá lọ gbogbo ẹni tó kù ò ní kú o. ṣùgbọ́n ikú ó ju agbára kálukú lọ lásìkò bá ti tó èèyàn lọ náà ẹ dákun ẹ jẹ́ amójútó sẹ́wọ́ wa o ẹ jẹ́ amójútó ẹ̀sìn wa o kò sí ń tá a nífẹ̀ẹ́ tó níyì tó pàtàkì fẹ́sìn kò sí ń tá a ní bàbàrà tó níye lórí tẹ̀sí Islam ẹ jẹ́ ká mójútó ẹ̀sìn Islam wa àwọn ẹni tí máa bàjẹ́ mọ́yàn lọ ẹ má bá wọn tù ẹ má mú wọn lọ́rẹ̀ẹ́. àwọn ẹni tí máa ń sọ islam dòtú bá ń tẹ́ mọ́ ẹ̀rọ ẹ dákun ẹ má bá wọn rìn ẹ má mú wọn ẹ má wọn láàfà ẹ má máa tẹ́tí bọ́rọ̀ wọn nítorí pé ẹni tí ọ̀ka nǹkan kún kí máa mú yàn náà má kà fi sórí ibú gẹ́gẹ́ bó ń ṣe fẹ́ sórí ibú ẹ jẹ́ ká wa torí pé kún bẹ́ẹ̀ kíṣẹ́ owó lè bá àjẹsẹ́ tó dáa dágbé lọ pàdé ọlọ́run ọba ẹlẹ́dàá wa àfi ká mójútó ẹ̀sìn islam wa kò sí sí mo ṣe lè mójútó àfi ká ọmọ akẹ́kọ̀ọ́ ń parẹ́ gbogbo gbà àfi ká ọmọ akẹ́kọ̀ọ́ ń parẹ́ gbogbo gbà. ẹyẹ máa wo ẹ máa ra àwọn àpèjúwe ńláńlá tí máa mú yàn kọ́gbọ́n kò pẹ́ kò jìnnà ni wọ́n fi fọ́tò ẹnìkan hàn mọ́sálásí ànábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n parí sọláàtì ìṣá ìgbẹ́tìrẹ́gbẹ́ ìgbẹ́tìrẹ́gbẹ́ àwọn tó fẹ́ ti gbogbo àwọn lẹ̀kọ́ wọ́n ń wo ibi téèyàn bá kù sí ẹ jáde ètò ẹsẹ̀ tó ẹ máa lọlé ètò ẹsẹ̀ tó ẹ máa lọlé bẹ́ẹ̀ ni wọ́n dọ́dọ̀ bàbá yìí wọ́n bá níforí kalẹ̀ ẹ wá dìde ètò ẹsẹ̀ tó wọ́n ti kọ́kọ́ lọ fẹ̀yìntì pé bóyá ó ń ṣe náfìlà ni ńgbà tó tó gbórí sókè tí ò gbórí sókè irú àdúrà àwọn bàbá yẹn ti ó di pé wọ́n fọwọ́ tọ wọ́n bá rí tó ṣubú ibi tó kú sínú àpèjúwe rere nìyẹn ó kú sórí kó forí kanlẹ̀ fọlọ́ ó lè jẹ́ pé nù gbèsè ayé rẹ̀ àdúrà rẹ̀ ní gbogbo ìgbà gbogbo ìgbà tó bá pa mí ìwọ lọ pa mí sórí pé mò ń sìn pàápàá jùlọ tí mo bá wà ń forí kanlẹ̀ ọlọ́run bá sì gbàdúrà rẹ̀ ọ̀pẹ́ kò jìnnà ní ìsìnkú títọ́ tẹ̀ ilẹ̀ larubá gbá alukurani lọ kà ó ń ṣe tìláwà lọ lẹ́yìn sọ́láàtì kó ti sori kọ́nù ẹlẹ́mìí ti gbẹ̀mí ẹnkí alukurani lọ́wọ́ ni kúdé ni kú mu lọ wàlá oríire oríire gidi ni. akramakumullah ibẹ̀ yìí náà rí ẹ̀ ń gbọ́ ọ̀n bẹ lórí tó ń gbá bọ́ọ̀lù ní kúdé wọ́n ọ̀fẹ́ gbọ́mọ̀lù ẹ báyìí lẹ́mi bá ní hò wọ́n lẹ́mi já mi já mọ́ lọ lórí eré subhanallah oní ọmọ lọ jábọ̀ fọlọ́ wọ́n lùlù díndín ó ń tàdíreke lọ́wọ́ lẹ́mi lọ àìmọye irú ẹ̀ ti ṣẹlẹ̀ láyé wa tá a wà yìí irú ìwòlá náà ń fẹ́ forí ara wa jẹ mọ́ àlè tán lọ́njẹ o. sọ̀rọ̀ kọ́ aláàmọ̀ parọ́ àmọ̀ parọ́ yorùbá lẹ́rù ẹni tí a mọ̀ lọ́daràn àmọ̀ agbóńkéwó lọ́wọ́ ni wọlé dé ó ń zàlùwà láàmì kú gbẹ̀mí ẹ̀ irọ́ gidi yorùbá fẹ́ràn wọ́n máa gbé rọ́ kankan ẹni parọ́ fún mọ̀lẹ́kà ni torí ẹ̀ àtúbọ̀tán jà iṣẹ́ la ṣe bẹ́ẹ̀ mi bá gùn tíṣẹ́ bá da okú oríire wọn máa kí ọ. pàápàá jùlọ jákè gbogbo dáadáa tó ń sọ ń ṣe ń torí ọlọ́run ṣe ń torí ọlọ́run ọba kó fún wa ní sẹ́ẹ̀rì sí tí máa fi rálì bẹ́ẹ̀ náà wọ̀ ní rọrùn iṣẹ́ tí wọ́n ṣe káfí rọrùn fi wa èyí tí wọ́n sì wa ní àti foríjì wọn lẹ́yìn ikú wa ṣàánú wa jọ gbẹndà alqiyam subhanaka allahu wa bihamdi ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ẹnì kan àkóso láti. الله أكبر الله أكبر